ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ bá understand tó bá ń ṣe ibi pẹ̀lú èèyàn lọ jáwọ́ ń bẹ̀ nǹkan tó máa result sí lélẹ̀ ọ̀tẹ̀ òun ló máa result sí ṣùgbọ́n kò wá kàn wá o kò bá mú wo bímọ tí Sọjí bó ṣe wà yẹn kí ló máa ń porúkọ mọmi elin mọmi elin ó máa dùn mí gan tí mọmi elin bá lọ ń fèsì ó máa dùn mí gan because tí mọmi elin bá lọ ń fèsì sí kò ní jẹ́ kí Sọjí sọ gbogbo ẹnu ẹ̀ kò ní jẹ́ kó sọ gbogbo nǹkan tó wà lẹ́nu ẹ̀ because sísọ nígbà tí sọjí òun àtàbí kẹjọ ń ṣe kí ló máa ń pe mọmi ẹlí máa dókókú ìsinlẹ̀ wá fẹ́ máa sọ fún mọmi ẹlí mọmi ẹlí ti joyè ní Àbíkẹ́ ò lè gba oyè yẹn lọ́wọ́ mọmi ẹlí kí Àbíkẹ́ kó di olórí láàfin wàláì kò lè gba oyè yẹn lọ́wọ́ mọmi ẹlí owó ló máa fi ń joyè wọn fúnyàn lóyè lọ́fẹ̀ẹ́ owó ló máa fi ń joyè Yorùbá kí Àbíkẹ́ kó jẹ́ olórí ní Ifẹ̀ kò lè gba oyè lọ́wọ́ Ọmọmiẹlé kò lè sọ fún ọba Ọ̀jájá pé o ò gbọ́dọ̀ fún lóyè ọba Ọ̀jájá ò ní dá lóhùn kò ní dá lóhùn because it's all about money they are doing this because of money wọ́n máa ń fún àwọn èèyàn lóyè because of money do you know how much it cost Ọmọmiẹlé láti jẹ oyè yẹn ni owó ńlá ló gbà náà owó ńlá ni Ọ̀jájá máa gbà lọ́wọ́ Ọmọmiẹlé so ọ̀jẹ́jì ò ní dá Àbíkẹ́ lóhùn pé má joyè ohun bá yá ní òwò ní Stratford kò kan Ọjájá kò hun Ọjájá ò ní wọ́n ní bọ́dì wàláì tẹ́mi bá wá jẹ́ mọ́mí ẹlí ni o kí ló wúkọ̀ ẹ̀ pc thirty wà ní kẹwàá o because sí aj team tí Àbíkẹ́ àti Sọjí wọn ò ní problem aṣọ́wó kọ́ ló tiẹ̀ ń pe Àbíkẹ́ ah no no no no no no I can't believe it ìyẹn ò tiẹ̀ kàn mí tí àbíkẹ́ ò bá bá sọjí sọ̀rọ̀ ọmọ mi ẹlín sọjí ò lè máa bú ọmọ mi ẹlín lọ ní màdókókú lálàyò ẹ má gbàgbé màdókókú ni sọjí máa ń pe ọmọ mi ẹlín láti ìgbà tóun àti àbíkẹ́ jọ wà nítorí pé òun àti àbíkẹ́ jà ló ń pè ní mọ̀mí ẹlín àbí ló ń pè ní sista ẹlín ẹ̀yin èèyàn only the truth it will only set us free if you don't put any hanky panky ṣé kò yẹ yín kí Àbíkẹ́ kó rojọ́ mi fún Sọjí I don't care kò kàn mí kí ni mo sọ fún yín mo ò care I am not into this saga like other time pé tí voice note yẹn bá ti jáde a máa attack ẹ ọlọ́run má jẹ́ count me out o count me out of those people that do all those olórí burúkú yẹn count me out kí Sọjí play voice note àbí kẹ́ níbi tó ti ń balẹ̀ ayé mi jẹ́ àbí ibi tó ti gbé fóònù tó sọ èyí tó ṣe worst tán lè ṣe fún mi lórí Facebook ó ní tán lọ́wọ́ ọjọ́ ọmọ mi fún social services kó wá tú àṣírí yẹn wá wàláì tàlà mi ní bàbí kẹjà because Máyọ̀wá wà nù lé mi mi ní bàbí kẹjà because wọ́n jọ ṣe ni lọ́dọ̀ ti tèmi tó bá ṣe bí nítorí pé ẹ wá ẹ wá fall out ó wá wò bóyá nítorí pé ìwọ wá o ti fall out pẹ̀lẹ́ nìyẹn ó wá wò bí èmi máa like ìwọ máa é tiẹ̀ kú ni because in the first place wàá bèèrè pé kí lọmọ yẹn ṣe fún ẹ torí fẹ́ bá tiẹ̀ jẹ́ in the first place kẹ́ni yẹn tó ṣe bí yẹn kò ń ṣe pé tó wá sọ pé ẹni torí pé mo ò bá wọn ṣe mọ́ torí ẹ̀ lọ́ ṣe olórí burúkú ni ẹ́ olórí burúkú ni torí pé tí ó bá ṣì ń dùn mọ́ wọn sọjí ṣì máa ma ṣe lọ sọjí ṣì máa ma ṣe lọ ó wá fi voice note tàbí kẹ́kàṣì owó abeg voice note tó wà pa ṣó ti yẹ yín ó ti yẹ yín ta ló sọ fún Sọjí kó lọ ṣépè fọmọ Lizzie Anjorin ọmọ òkókó. ẹ mad ẹ ti ṣí èrè ẹ já wèrè àbí kẹ́ ń sọ̀rọ̀ ó sọ fún yín pé ẹlí ó ní pé kí ló wúkọ ẹ̀ ó ní mọ̀mí ẹlí òun ló lọ ń sọ̀rọ̀ òun ló lọ ń gbé ọ̀rọ̀ fún kí ló wúkọ ẹ̀ ọmọ wọnúọlá ọmọ wọnúọlá ò lè bọ́ síta lénìí kó sọ pé mọ̀mí ẹlí ló wá gbọ́rọ̀ fún un láíláí Dene Tutu ò lè bọ́ síta lẹ́nìí kó sọ pé mọ̀mí ẹlí ló sọ fóun pé kóun máa blọ́ọ̀gì Àbíkẹ́ lọ Àbíkẹ́ mọ nǹkan tóun ṣe fún mọ̀mí ẹlí eh, fún Dene Tutu náà Àbíkẹ́ mọ nǹkan tóun ṣe fún ọmọ òṣànà Àbíkẹ́ mọ nǹkan tóun ṣe fún òṣànà ṣọ́ṣà wà nínú Ságàmọ̀ ni wọ́n ṣe blọ́ọ̀gì òṣànà ẹ̀ dẹ̀ sọ pé kí Dene Tutu fi yín sílẹ̀ Dene Tutu ò ní fi yín sílẹ̀ náà àbí mọ́mí elin díẹ̀ ló kù bá ṣe fẹ́ gbọ́ tòótọ́ díẹ̀ ló kù bá kí mọ́mí elin àti kí ló wúkọ ìjẹnẹ tútù kan jà nítorí pé ìgbà tí mọ́mí elin tí a kú tí mọ́mí elin àti Vivian tó jà òṣà tẹ̀lé Vivian ṣe fẹ́ gbọ́rọ̀ lẹ́nu a máa sọ fún yín kò sí kankan nínú wọn tá à ń bá jà àbẹ́ anybody wọn jà a kò fẹ́ clear mo fẹ́ kàn clear mọ́mí elin ṣé wọn pé mo like woman yẹn ṣe ti yẹ yín mo dẹ̀ like ẹ̀ gan. mọ́mí Helen jẹ́ nìkan tó jẹ́ yí pé nígbà tí òun àti Vivian jà Vivian ló ṣe mọ́mí Helen because Vivian ò ní sùúrù ṣó ti yẹ yín Vivian ò ní sùúrù rárá Vivian jẹ́ nìkan tó wà ó temper mo dẹ̀ try agbára mi èmi dẹ̀ mo wà láàrin wọn ó ti yẹ yín so many things Vivian máa sọ fún mi mi ì lè sọ fún mọ́mí Helen torí bọ́n ṣe jọ wà ṣó ti yẹ yín bọ̀ mo kàn máa ń bá mo kàn máa ń tí bá ń sọ fún mọ̀mí ẹlín pé tí bá ń sọ fún Vivian pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ó máa sọ fún mi pé mi ò mọ anything kò mọ̀ pé mo mọ̀ gan ṣó ti yẹ yín sìn because ẹ bá ń dìpẹ̀ léyàn ẹ máa mọ̀ wá ilé ẹ máa mọ̀ wá ilé but Vivian calm down wọ́n jà nìyẹn ṣé mọ̀ pé òòṣà tí mọ̀mí ẹlín ló ń ṣe but òòṣà tẹ̀lé Vivian ó tẹ̀lé Vivian lọ kò tẹ̀lé mọ̀mí ẹlín mọ̀mí ẹlín bínú ó blọ́ọ̀kì òòṣà mo sọ fún wọn pé kọ́ má wọrí òòṣà àti Vivian same age ni wọ́n ẹ̀yin ò ń ṣe age ẹ̀ kí ló fẹ́ máa tẹ̀lé yín kiri fún ẹ jẹ́ kó lọ schools life ẹ̀ kò mean anything ṣé kò yẹ yín sìn ṣé ó ti yẹ yín sìn ẹ jẹ́ kó lọ schools life oh o Vivian bẹ́ẹ̀ sí ń bú mọ́mí ẹlẹ́yìn káàkiri mo sọ fún mọ́mí ẹlẹ́yìn ẹ lọ block ẹ everywhere ẹ block ẹ everywhere tẹ bá rí fake profile ṣé ó ti yẹ yín ẹ block ẹ everywhere so ẹ ní rí mọ́ Vivian mọ̀ yìí pé òun nǹkan tóun ṣe fún Mọ́mì kò dáa ṣé ti yé yín tí um, Jẹnẹtútù ó bá Mọ́mì sọ̀rọ̀ ó ti yé yín Mọ́mì wá wò pé tóun bá ń bá Jẹnẹtútù ṣe ó lè affect relationship wọn gbogbo wọn bẹ́ẹ̀ yẹn kò wá bá wọn ṣe wọn bá wọn ṣe èmi nìkan mo wá ń bá Mọ́mì ṣe mọ́mí ẹ lé o báwo ni mọ́mí gbogbo yín ẹ mọ bó ṣe ń lọ nà báwo ni mọ́mí ẹ ṣe máa sọ pé ó yá Jẹnẹtútù máa blọọkì Àbíkẹ́ Ọ̀gbẹ́ni Títù má bo ọmọ ẹ̀mí ẹ̀lì kó má bò wọ́n rárá kó má bò wọ́n kó má bò wọ́n rárá kó sọ tòótọ́ ta ló sọ fún Ọ̀gbẹ́ni Títù pé kó má búlọ́ọ̀kì kínní kó má búlọ́ọ̀gì mọ́mí kínní àwọn ọmọ ayé kó gbogbo àwọn fámìlì Ọ̀gbẹ́ni Títù síta nà tó ń búlọ́ọ̀gì ẹ̀ ṣé Ọ̀gbẹ́ni Títù ya wèrè ni àbójọ́dẹ̀ ṣọ́dẹ̀ ni Ọ̀gbẹ́ni Títù ni ọdẹ kọ́ ni Ọ̀gbẹ́ni Títù náà ṣé kò yẹ yín sìn Ọ̀gbẹ́ni Títù kì í ṣe ọdẹ Jenetutu àti um, Òòṣà they are two different person Òòṣà yàtọ̀ sí Jenetutu ṣó ti yé yín Òòṣà ò ní power lórí péjì Jenetutu kò sí nǹkan tó ṣà lè ṣe Jenetutu ò ní stop kò ní stop So, báwo ni mọ̀mí ẹlí ìjẹba sọ fún Òòṣà àkókò Jenetutu pé kó máa blọ́ọ̀gì Àbíkẹ́ lọ mọ̀mí ẹlí ò tiẹ̀ sí ní gbogbo shit yẹn sí ní gbogbo shit yẹn Abigail like Genesis mọ́mí eléyìí nǹkan tí Genesis ṣe tí ò dáa as a celestial ó dá sí i Abigail lè máa bínú pé why tí mọ́mí eléyìí ṣe máa support vivi kí lorúkọ bèbí Bukky Jesse ṣé ti yẹn sìn oníkálukú máa nídìí ó máa ní títì ẹ̀ ṣé ti yẹn sìn mọ́mí eléyìí ti joyè mọ́mí eléyìí ò ní láti bọ́ síta nǹkan kan tí mo fẹ́ sọ fún mọ́mí eléyìí tó máa gbọ́ tó máa mú dání títí láéláé tẹ́ bá lè ṣe mọ́mí ẹ́lì kò sí ọ̀rẹ́ yín nínú méjèèjì àti tó gbé voice note wa, àti tó gbé àti tó jọ ṣe ẹ̀ lọ́rẹ̀ẹ́ nínú wọn àwọn méjèèjì ọ̀tá yín ni wọ́n so ẹ̀yin kún àná wọn ẹ gbé wọn kúrò lọ́kàn yín none none of them is a saint both Abike both Soji they are not saint do you understand mọ́mí ẹ́lì nǹkan tẹ̀mí máa sọ fún yín nìyẹn torí ẹ lọ rántí gbogbo show tí Soji ti ṣe fún yín màá bá yín play kan lọ́la àbí kí n gbàgbé ẹ̀ torí mi ní lè stand ẹ̀ mi ní lè stand ẹ̀ kó má lọ di sága fún èmi náà. tẹ bá rántí gbogbo ìgbà tí sọjí wà nínú ìwé ìjẹtì ẹ̀yin ló máa ń bú màdókókú ló máa ń pè yín so sọjí is not a friend ẹ sá fún ẹ ṣe bíi pé ẹ gbọ́ voice note yẹn kò sí kankan nínú wọn tó dáa fún yín mami elin i'm just telling you the truth like a daughter to you i am your daughter i will never give you anything that will make you sad àsàbíkẹ́ o àti sọjí ẹ yankee wọn dànù ẹ jẹ́ kó máa lọ àfi tó bá jẹ́ pé ẹ ní burúkú láti lọ bá sọjí láti lọ bá ti àbíkẹ́ lọ́dọ̀ ọ̀jájá àfi tó bá di pé ẹ nínú bẹ́ẹ̀ ní tí mo dẹ̀ mọ̀ pé ẹ lè nínú bẹ́ẹ̀ láyéláyé kò possible kò possible kẹ́ fẹ́ lọ dú ọ̀jájá kò possible kí lẹ fẹ́ fi ṣe kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe oyè yẹn ẹ lọ fi owó jẹ ni owó iyebíye lẹ fi jẹ ẹ má dá wọn lóhùn o anybody ẹ má dáhùn ìgbà tí ẹ dáhùn ṣọlọ́run ò gbèjà yín ṣẹ́yìn mọ́ bí àṣírí wọn máa túbà ṣáṣírí wọn ò padà tù ọmọ ẹ lè ó bẹ́tà kẹ́ máa fọwọ́ lẹ́wọ́n báyìí ṣó ti yé yín ìyá mi kọ́lọ́run máa bá yín gbèjà yín lọ ẹ má gba ẹnikẹ́ni jẹ ẹnikẹ́ni kò ń ṣọ̀rẹ́ yín ẹnikẹ́ni kò ń ṣọ̀tá yín ẹ̀ẹ́dẹ̀ ṣíkẹ̀ náà.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 so mi ò nílò ilé yìí bàbá mi ṣe ń sùn báwo ṣe ń sùn gan náà kò yé mi. wọn ní bẹ̀rù ọlọ́run ara èèyàn tó ní bẹ̀rù ọlọ́run wọn ní ní wọn ní rárá olórí burúkú yá dé. àbíkẹ́ dagaba tí wọ́n bá ní bẹ̀rù ọlọ́run ni jọ tó lọ lọ́run ṣé wà tó ń wù yìí ṣé ọmọ tó lọ tó dán ọlọ́run máa wà bẹ́ẹ̀. òun já irun nílé òfin bò tiẹ̀ mọ́lẹ̀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 ẹ máa borúkọ ogun yín o. ń pẹ kí ló kàn mí. ẹ máa borúkọ ogun yín o ó kàwọn ẹyọ kọ̀ọ̀kan yẹn máa gbọ́. ó kọ́ mi ó ṣe é. mi ò nílò ilé yìí. bàbá mi ṣe é sùn báwo ló ṣe é sùn lọ́nà kò yé ní bẹ̀rù ọlọ́run balẹ̀ èèyàn tó ní bẹ̀rù ọlọ́run wọn ní ní wọn ní rárá. olórí burúkú yá débi pé ẹsà bọ́ọ̀lù wọnú dọ̀tà. ó ní olórí burúkú adébíyí pé ó ní ẹsà bọ́ọ̀lù gbogbo àwọn tó gbà tó ń lo social yìí. bó ṣe kà níyẹn ṣe pé olórí burúkú nǹkan fúnra rẹ̀ aláyé bàjẹ́ gangan nǹkan fúnra rẹ̀ àwọn èèyàn tó dárúkọ wọn yẹn mi rò pọ́n ti ṣe dá kankan tó ń ṣe lẹ́yìn fáwọn èèyàn. ìjà ló dé ni o ẹ ń jà nígbà yẹn ni o èèyàn tẹ máa ń bá jà ṣe mọ̀ pé kò lè sọ̀rọ̀ yín láì lọ sọ̀rọ̀ yín dáadáa ẹ lè kóra yín papọ̀ kò kàn mí o ṣùgbọ́n nígbà yìí hmm. ẹ má dá lóhùn o bá dáwọ́ kọ mi náà ọkàn mi o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 Jamaica can be my friend they can if I want them in my house they can come here nígbà tí kò wá wọ̀ fún wọn mọ́. Ghanaians can be my friend if you want to go they come here British people can be my friend I have so many hello Mike hello Mike eh, iṣẹ́ tí mo ṣe I'm a truck driver I have so many friends at work tó wáyé kí mo jẹ́ tó yẹ pé every every drink kan ní Saturday Sunday mi ni màá jókòó sílé we have group tó ṣí fún wa mi ṣe wa jẹ́ pé eh, Abraham you know come here mi ò mi ò mi ò mọ ó bẹ́tà kó máa mutí but once in a while I go you know them just to just to hear things máa máa sọ̀rọ̀ nípa ọ̀nà a máa sọ̀rọ̀ nípa àwọn àwọn kí ló ń borúkọ ẹ̀ àwọn stopover stations lórí motorways a máa sọ ibi tó dáa a máa àwọn ọ̀nà níwà tó mọ̀ nígbà mi àwọn yà ṣàlàyé fún ẹ àwọn company kan àti ti dé dé pé ò láìké bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ pa àwọn company lóríṣiríṣi. I haven't been to clinical clinical place. Ah, that place is horrible, man. I was there two weeks ago. You know, I spent almost five hours there. Yeah, me too. I was there too. Oh, I don't like the reception there. Oh, we. ó ṣí olórí burúkú Then téèyàn bá wá bá mi tó ni anama ọ̀nà máyọ̀wá mo fẹ́ open fake profile nítorí títí ẹ̀ máa ní ọlọ́run má jẹ́ ẹ open fake profile because of me Show o máa lọ open ẹ̀ kò ní open ẹ̀ torí tó open ẹ̀ ìjọ́ tí mi bá ti ṣe nǹkan tó fẹ́ mọ́ èmi náà ló sì máa lo fake profile yẹn fún last ẹsẹ̀kẹsẹ̀ máa ní ẹ má open fake profile nítorí pé nítorí pé mo lọ kọ́mẹ̀ntì ní gbogbo ibi tí mo délé ni tánípò sọ fún àbíkẹ́ nígbà yẹn pé ah àbíkẹ́ òjé ó ṣe má ṣe bẹ́ẹ̀ ó ṣe má gbé mọ́mì picture mọ́mì ẹlẹ́yìn lọ síbẹ̀ yẹn má lọ ba nǹkan tó fẹ́ ṣe jẹ́ ó ṣe é ṣe kábíkẹ́ ní think change of mind kó má ṣe ó ṣe má jẹ́ ká bá tiwọn jẹ́ lórí social media ó ṣe é ṣe kábíkẹ́ ní think of mind only what we need is somebody to push you you just need a push you just need somebody to talk to you you just need somebody to tell you when you think about evil you need somebody to tell you that this is evil àbíkẹ́lẹ́ máa sọ gbogbo nǹkan yìí kó má mọ̀ pé nǹkan tí ò dáa ni ó ṣe é ṣe ìwọ tó wá bá kó o sọ fún pé nǹkan tó fẹ́ ṣe yẹn ò dáa tó bá jẹ́ pé ìwọ náà kì í ṣe evil ó ti yá wèrè ó wá wò bóyá nítorí pé ó ti sáwà fẹ́yìn méjèèjì ó fẹ́ kó wá sáwà ká wá sáwà ká wá sáwà ẹ̀mí ò lọ́wọ́ ń bẹ̀ ọ́ ẹ̀yin èmi ò lọ́wọ́ ń bẹ̀ ọ́ and Lizzie is not on so uh, on on frankas. let me delete your comment do you understand èmi ò lọ́wọ́ ń bẹ̀ I will never be part of it the way you are thinking is not the way I think if Abike is your enemy please let it be your enemy do you understand I have no enemy whether Shojigan is not my enemy just because he was she, he was not telling her the truth òun ni mo ṣe ń ṣépè fún Sọjí the only thing pé Sọjí ò sọ fún abike the truth when abike was boiling tẹ bá gbọ́ gbogbo voice abike he was bitter ó yẹ kí Sọjí mu wálẹ̀ ni kó sọ pé má jẹ́ àṣewú nǹkan báyìí náà má jẹ́ àlọ báyìí má jẹ́ àṣe báyìí bí a ti Sọjí bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe k'Àbíkẹ́ rethink láti má ṣe olórí burúkú ẹ̀ wá rò bóyá. wàhálà tí mo jókòó lákúnlẹ̀ yẹn bẹ́ẹ̀ níwájú nìyí. ó ní tó bá jẹ́ kó ń wà ní ká ní ààfin ni ó lóun á jẹ́ kí àǹtí ẹlẹ́kì wọ́n kúnlẹ̀ fojú kan tó wà yẹn fún ẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ ká níwájú òun tí wọ́n jẹ́ bí ìyàwó ọba ni ẹ̀rí kò tí wọn ti fi jó lórí o ẹ wàrà tó ń dá nàbí kò. ẹ wàrà tí wọ́n tàbí kẹ́ ń dá kò tí jó lórí o kó ń kú bàlá fọ́ọ̀ṣì ni o she just a concubine not even an active concubine ex concubine ni má da ọmọ ex concubine ni ẹ wo àrà tó ń dá láàfin ẹ wo àrà tó ń dá pẹ̀lú kábíyèsí àtàwọn èèyàn. ẹ máa jókòó sílẹ̀ mi bàbá ó máa kúnlẹ̀ yẹn ojúkòrò ojúmọ́ ní ọ̀pọ̀ dẹ̀ fún bí ẹ̀kọ́ tó ń tún sọ àtúbọ̀ kú sáàbì ó jẹ́ wà kẹ́lí mi gbọ́ ó tí mo sábà lọ tọ́ pé mo wà ń tí mo jókòó ní akúnlẹ̀ yẹn bẹ́ẹ̀ níwájú mi níbi tí màá jókòó sílẹ̀ mi bàbá ó máa kúnlẹ̀ yẹn. ó jẹ́ bàbá mi ọkọ̀ fún mi honestly òpin ni mo ṣe jáde ali ali baba lásán lásán ni o. ọ̀tá tó bá yàn ṣe ọ̀tá pé torí pé mi ò lè le bá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 ṣé bí wọn lọ sọ fún ọmọ àwọn wà bàdà pé lágbájá ní òwò mi lọ́wọ́ bìkọ́sẹ́ tó ọjọ́ ṣe bá wà ah, ṣe àwọn ìlú ọba àwọn bàbá yẹn kan náà máa kọ́ lẹ́nu máa rán wọn kẹ́ máa dákẹ́ ni. ṣé ọgbẹ́lẹ̀ Yorùbá ni bàbá ń darí bàbá ò ní ní ọ̀lẹ́lẹ̀ gbogbo bọ́ta pátápátá àgbàlagbà ni bàbá ikú àgbà náà wà. wọ́n kọ́ fà sẹ́yìn fótó mo ti kó tíṣẹ́ gbogbo fótó wà tẹ́sábọ̀dù kó wà tẹ́sábọ̀dù lọ́jọ́ wá bá yí kọ́ fi bá yí jà lótẹ́ẹ̀lì ìjọ́sí ṣé wọn wá fẹ́ mọ̀ ń gúnlẹ̀ ìjọ́sí tẹ́sábọ̀dù lọ́kọ́ sango ugasaro bali hòtẹ́ẹ̀lì ń bí ní London ṣe bẹ́ẹ̀lì náà ti bá ti adétòrò lọ́jọ́ lọ ó ti gbàgbé ẹ̀yìn fótó mo ti mo ti sẹ́yìn gbogbo fótó wa tẹ́sábọ̀dù gbogbo wa tẹ́sábọ̀dù lọ́jọ́ wa bá yín tó fi bá yín jà lọ́tẹ́ẹ̀lì ń jọ sí. kò dẹjà lórí Facebook mọ́ o àbí kí o sọ̀rọ̀ Facebook mọ́ o ẹ rí o lẹ́yìn ìlú wa tó ti ń ṣiṣẹ́ yẹn o ẹ̀bọ̀n tó sàn pa mọ̀mọ́ wọn lọ́hùn nípa gàmbọ̀ <laughs> ṣé wọn wá fẹ́ mọ̀ ń gúnlẹ̀ ẹ̀yìn ọ̀lẹ́lẹ̀ gbogbo àgbàlagbà ni bàbá ikú àgbà náà wà so wọ́n tó fà sẹ́yìn fún tomi tí kò tí sẹ́ gbogbo fọ́tò wà tẹ́sábọ̀dù gbogbo àtẹ́sábọ̀dù lọ́jọ́ wá bá yí tó fi bá yí jà lọ́tẹ̀lì ìjọsí ṣé wọn wá fẹ́ mọ̀ ń gúnlẹ̀ ìjọ tí tẹ́sábọ̀dù lọ tó lọ ń ga sára ọba ní hòtẹ́ẹ̀lì ní London ṣe bẹ́ẹ̀ lìn àti bá ń kí adé tòun lọ́jọ́ lọ bànkẹ́ yẹn tó bá rí lẹ́kọ̀ọ́ máa kí lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ bá rí bànkẹ́ lẹ́kọ̀ọ́ máa kí o ó rẹ̀ lóhùn ò bá ṣe. iṣu nàbí kẹ́ o ẹ̀ẹ́dẹ́ ẹ̀ gbọ́dọ̀ sàfún mi. o kì í ṣe èṣù ńlọ́ṣù ẹni bí ni gbogbo wọn ni kí n bá orí ẹni bí ni wọn. wọ́n ní ọ̀nà gbogbo gbogbo àwọn ọkùnrin ọ̀nà gbogbo gbogbo ilé náà gbogbo ẹ̀gbà mi àwọn ọ̀gá ìṣẹ́ àìpàdé ọlọ́run jẹ́ bàtà nílò. olùdádàrà ga ológun gbọ́dọ̀ ń tọrọ àwọn bẹ̀fẹ̀ ilé máa loud kíní kan máa loud òun fẹ́ mọ̀ pé kí ló fẹ́ ṣe láyé yìí tó lè loud gbogbo ẹ̀sìn ènìyàn lórí social àwọn kálẹ̀ ṣe ń parí kíní kan máa loud ṣé tilẹ̀ níbi kẹra jẹ́ẹ̀tì èmi ò ṣèyàn tó máa ń wo ọ̀dọ̀ ká mi lóyún ra jẹ́ẹ̀tì. tó o bá ń wa ọ̀dà àwọn ọ̀tá ẹ how did you see nǹkan tí ẹ lè ní ṣe if you don't check on your ọ̀tá's scamp? báwo ló ṣe mọ tí um, àbíkẹ́ tí tí um, Esabod ṣe nǹkan tí àbá Akalẹ́tòrò ń ṣe because you always watch these people you always look on these people's shoulder that is your life that is what you do. èyí náà ló yẹ mi ì ráyè yìí mi ì ráyè wọn gbọ̀gbẹ́ ó lè wọ́n nílé ẹ̀yẹ wá ẹnu tí gbọ́n fi bọ́rì sàní ó yẹ kọ́ ẹ̀fọ́ kò wọ́n dì náà ó sì máa ń bẹ báyìí pé ó hàn yìí sí bẹ́ẹ̀ ó sùn bẹ́ẹ̀ ó wá kàtí inú sílẹ̀ lára conversion nìyẹn o ó take me time láti lè extract àwọn kankan but mo láti ta kankan sílẹ̀ ń bẹ̀ nínú àwọn conversation yẹn so ẹ máa gbọ́ kò láìkí alájẹ yẹn náà bọ́n sì ń bá akúnlẹ̀ àkìyà ṣe torí ó fẹ́ jẹ ó fẹ́ ìyẹn sọ fún níwájú kábíyèsí ló sọ fún pé ẹ kábíyèsí ẹ lè fẹ́ arábìnrin yìí ní tó ṣe kọ́kọ́ yìí sí wúmà yẹn nìyẹn ó sọ fún níwájú kábíyèsí bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ tán sọ fún mi wọ́n ní yàrá ti sọ fún mi o oh, àwọn ò kábíyèsí fẹ́ láyé láyé because o oh, wọ́ọ̀tì láti jẹ́ ìyàwó ọba ìgbà ló fi èyí ti wúmọ̀ yẹn láti lè wá náà wọ́n wá ní pé wúmọ̀ yẹn ló ń sponsor àǹtí ellen ló sponsor àwọn tó ń fún àǹtí ellen ní award yẹ yàrá jẹ yẹn òun ló bẹ̀rẹ̀ ń sẹ́ máa bọ̀. olórí kiri tó fi fún inú palace dáhùn níbẹ̀ ló ń gbà fún gbàdúgbò èèyàn. ọ̀gá o. ìyá alájẹ ni ó ń sponsor gbọ̀ngàn ọ̀stra eh, lọ́wọ́ pé ọ̀stra. Eh, kí n fẹ́ rántí orúkọ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn gangan ló ní kinní tó fi fún ní àwọn ìlú kò ń ṣe bàbá bàbá ò ní kankan ṣe eh, Adeleke Gbénga Emmanuel lórúkọ bọ̀bọ̀ yẹn. ṣé òun ló jẹ́ bí bíyè bàbá rẹ̀ báwo ni Adeleke ṣe jẹ́ tiẹ̀. ní ọ̀rọ̀ tọ́lá bàbá kò ń ṣe bíyè bàbá kò ní ẹni tí ń ṣe pẹ̀lú wa nífẹ̀ẹ́ rárá Adeleke. ṣe gbọ́ ó ní kò ní ẹni ṣe pẹ̀lú wa nífẹ̀ẹ́ ṣó pẹ̀lú wa nífẹ̀ẹ́ who are you to ilé Ifẹ̀ my friend kẹ́tẹ̀ wẹ̀ jọ ẹja tún mọ ẹgbẹ́ gbẹ. gbẹ̀ngà ìpínlẹ̀ àwọn òbí kò ń ṣe bàbá bàbá òní kankan ṣe. ọ̀gá o. ìyálájé ni ó ń tán sọ̀gbọ̀gbọ̀ ọ́stra ló máa ń pè ọ́stra mo fẹ́ rántí orúkọ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn gangan ló ní kinní tó fi fún ní àwọn òbí kò ń ṣe bàbá bàbá òní kankan ṣe Adélékè Gbẹ̀ngà Emmanuel lórúkọ bọ̀bọ̀ yìí. ṣé òun ló jẹ́ bí ps bàbá tàbí báwo ni adé kì í jẹ́ tẹ̀. lọ ìní ọ̀rọ̀ tó lọ́dọ̀ bá sọ̀rọ̀ ṣe bí yẹn bàbá o kò ní ẹni tí í ṣe pẹ̀lú wa nífẹ̀ rárá Adélékè Gbénga Emmanuel kò sẹ́ni oúnjẹ yẹn sí ẹ kò ń ṣe ó kàn máa ń wá síbẹ̀ ni ó ń lo orúkọ bàbá ó forúkọ bàbá ṣe magazine ó ń lo ọ̀gánà bàbá. ẹni ló fún ọ ní ẹni ló fún ọ ní. òun nìyẹn Adélékè Gbénga Emmanuel yìí. òun ló fún ọ ní àwọ̀ ọ̀dìyẹn òun ló ní àwọn ìyá alájẹ ló ń sponsor pẹ̀bọ́ yìí so wọ́n kàn máa kò kí n ṣe excellence award rárá it's just Oòduà oh, recognition award àwọn ọmọ Yorùbá èlé ìjọba ló ń jáde àwọn èèyàn kiri agbowó lọ́wọ́ wọn bá gbélé wọn lọ́wọ́ it's got nothing to do with baba. ẹ ò bó ṣe fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ ìgbà tí kínní um, city news wèrè tó fún ẹ ní award orí burúkú tí ò ní túmọ̀ wọn fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ gbà yẹn o. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.